láàyè ní ọlọ́sọ̀ pé lásìkò àlẹ́ yémi ni mo sọ ìkẹ́ so nǹkan tí ẹni náà sọ fún wa ń sọ ní pé nínú ilmọ̀ hadith ìpè ọ̀rọ̀ tó bá ti jẹ́ pé wọ́n ní ànábì ló sọ sọ́dọ̀ ọ̀dọ̀ ọ̀sẹ̀ tó wà lọ tapọ̀ ọ̀rọ̀ náà nínú ilmọ̀ hadith wọ́n sọ pé hadith bẹ́ẹ̀ kódà kí wọ́n gbà wá kọ́sọ́sẹ́ tó gbà wá ó lera ló gbà wá àní gbà nǹkan tí ẹni náà tó wá sọnù ó tún sọ̀rọ̀ mí náà pé wọ́n ní ibi tí a bá ti rí ajá ilé tí ajá bá wà màláìka ọlọ́run ni. Súrátì ló máa ń yíjà ọlọ́run á sọ pé wọ́n bèèrè lọ́wọ́ ànábì ni ọlọ́run bá sọ pé wọ́n bèèrè lọ́wọ́ àyẹ̀wò ànábì pé kí ni nǹkan dàní máa jẹ ọlọ́run á sọ pé a ti ṣàlàyé nǹkan tí wọ́n máa jẹ fún wọn síwájú ó wá sọ pé wàkẹ́lì تعلمونهم مما علمكم الله سورة المائدة ayé ẹlẹ́kẹ̀ta ló wà pé àwọn ajá yín ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ nínú ẹ̀kọ́ tí ọlọ́run fi mọ ẹ̀yìn náà ó wá ní pé wákùlú mímọ́ amsakin aleikum nǹkan tí àwọn ajá tí wọ́n bá pa fún yín ẹ jẹ nínú rẹ̀ nǹkan tí wọ́n wá sọ ní tó bá jẹ́ pé ayàkùnrin ló sọ pé ká máa kó ajá ká máa sin ajá nǹkan tí ajá bá pa ká jẹ́ nínú rẹ̀ ṣé òun ni ká tẹ̀lé ni àbí ọ̀rọ̀ ànábì tí wọ́n ní ànábì sọ wọ́n ní ànábì sọ pé gbogbo omi tí ajá bá ti wà màláíkà ò ní wọbẹ̀ ìkẹ́ ọlọ́run ò ní wọbẹ̀ tóun ní ká tẹ̀lé àbí ayé ọlọ́run tí ó ní àyèsí ajá nǹkan tájá bá ti pa àdìjẹ́ mẹ́ ìbéèrè. الحمد لله والصلاة والسلام على نبينا وعلى آله وأصحابه وعلينا أجمعين àfáà wọ́n bèèrè ọ̀rọ̀ ṣe à ń gbọ́ mi lẹ́yìn ọ̀rọ̀ wọn jẹ́ ìgbèníjà ọ̀kan nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ nínú oṣù rọmọdọ́nà yìí tí àwọn àfẹ́sì sí dìde láti sọ̀rọ̀ lérí àwọn ọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ yìí ọ̀dá ọ̀rọ̀ yìí èsì sí ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí ni àfá bèèrè lélérí ẹlóògótọ́ lọ́wọ́n ọba ọ̀gọ̀rọ̀ nínú ìtọ́jọmọ́ ìbéèrè tí wọ́n bèèrè yìí àti sọ̀rọ̀ lérí ẹ̀ síwájú òní nínú Ramadan nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí tí a máa ṣe ní eré rẹ́díò bọ́ndẹ̀fẹ́ so ẹni tó bá láǹfààní àti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí ní àwọn àsìkò náà yóò ti mọ̀ díẹ̀ nù tá so pẹ̀lú ọgọ́ ọlọ́run adẹ̀ mú kíṣẹ́ tí wá sí bíbá yìí náà táàtì ẹ̀rù pé bóyá àkàbáyọ̀ jọ yóò so ẹ̀tọ́ bá láǹfààní àṣírà àwọn kíṣẹ́sì náà bóyá cd lásán tó ti póríṣiríṣi àwọn lẹ́tọ̀ mi ń bẹ̀ ń bẹ̀ tọ́jẹ́ torí rédíò so àti tọ́jọ mọ́rọ̀ yóò rí ń bẹ̀ ẹni tó bá dẹ̀ fẹ́ ra èyí tí èyí tó ṣe pé ọjọ́ mọ́ ọ̀rọ̀ arákùnrin yìí nìkan tí wọ́n sọ ẹni tí mo ní ẹni tọ́jọ́rọ́ ìdò wọ́n ń gbè ní tí wọ́n ń gbè fún yìí ọ̀rẹ́ tọ́jú ọ̀rọ̀ rẹ̀ lásán yẹn jẹ́ fídíò cd ẹ̀tọ́ wá fẹ́ràn yẹn náà ọwá so two hundred naira ni wọ́n tà ní wọ́n tà ní wọ́n tà fìdí ní one naira so ti yé ìtọ́jẹ́ cd lásán ìyẹn tẹ̀ ní lẹ́tọ̀ tó pọ̀ nù so ẹ lè bá mi kó jáde káwọn èèyàn rà àmọ́ kí n fèsì níwọ̀n bá sókè fún tí wọ́n béèrè tí èèyàn bá gbà pé kùránì ọ̀tàkò àbí àdísà náàbì takò kòránì irú ẹni bẹ́ẹ̀ bóyá kẹpa kíní yẹn tí ò bá lè sọ̀rọ̀ ẹ̀pá sí bí àwọn èèyàn wọ́n fohùn gbọ́n mi lẹ́yìn báyìí ẹ̀pá ìjọ tí yẹn bá gbà pé alukur'an kẹrin àbí eh, sunna anabi wa muhammad ó ń takò kùránì àgbọ́yé kí àgbọ́yé ni àgbọ́yé kágbọ́yé ni ẹ jágun ẹ̀sìn fóúnjẹ yẹn lẹ̀nà torí bí ẹ̀sìn sí yẹn ni ìyẹn mi ò ní rọ́rọ̀ sọ ìtànsì yẹn lójú mi máa wà ń bẹ̀ ìtàdà bẹ̀rẹ̀ yìí nǹkan rújú ni tó nídìí kágbọ́yé ìtọ́fà tí àwọn ìbéèrè yìí fi ń jẹ jáde lásìkò yìí náà nù. No tí irú àfihàn dìde olórí ilé kéwú ti fi ń sọ irú àwọn nǹkan kí nǹkan báyìí òun náà ni pé ìpakùránìtì táwọn èèyàn pakùránìtì láti ilẹ̀ wá láti ilẹ̀ wá òun lọ́ fà ẹgbẹ́ mo ní lọ́lẹ̀ kan mo ní àwọn àfáà gan pàátì tó fi dénú mọ́sálásí téèyàn bá ní àdìsàn nábì ń takò kùránì aláàlú àsálàmù ìsọkúsọ ni bó ti ẹ̀já sí pé ní ó ṣeéṣe kéèyàn orí hadisi kan àbí méjì tó lè tako aya alukur'ani ó ṣeéṣe kárí hadisi ẹyọ kan àbí méjì àbí jù bẹ́ẹ̀ lẹ́kún ọ́ takora wọn ẹ gbọ́dọ̀ mi yé o bẹ́ẹ̀ náà ló ṣeéṣe kárí aya alukur'ani kọ́ takora wọn. gbàtàfà ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní kùránì mẹ́sàn ni wọ́n wá mú nù mẹ́sàn yẹn wọ́n ní muhkamu bẹ́ẹ̀nbẹ́ẹ̀ muhkamu bẹ́ẹ̀nbẹ́ẹ̀ wọ́n ní mutashabihu bẹ́ẹ̀nbẹ́ẹ̀ bó pé ìtumọ̀ tí wọ́n fún yẹn kọ́ ni ìtumọ̀ kan yẹn ìtumọ̀ ni pé muhkamu òun n ọlọ́run sọ ayà kùránì o ó ti pé kùránì àwọn ọ̀rọ̀ àwọn tó direct ni túmọ̀ wọn tẹ bá ti ń rí ẹ mọ̀ gbọ́ yé ẹ mọ̀ mọ̀ bí ti ń lọ ìsìn bẹnu kùránì mutashabihat ń bẹnu rẹ̀ àwọn àyà tó ṣe pé ìtumọ̀ àwọn ò clear ìtumọ̀ àwọn ò ṣe kíni kò clear ẹ ní ma bẹ́ẹ̀ ṣe tú lọ́lọ́run fi sọ nínú àwọn àparí àyà yẹn pé òfò amọ̀lẹ́dínà yẹtẹ̀bí òun náà mẹ́ta ṣáàbà nìhun ọlọ́run tẹ́bá ti ara àwọn tí wọ́n ń tẹ̀lé tó rújú náà alukur'an tẹ́bá ti rí wọn àwọn lẹ́ni wọn ò ní ọlọ́run fa amọ̀ lẹ́dí iná fi kúlóbi him zaygun fàyẹ tẹ̀bìcú na mẹ́ta ṣáàbà hamini obtigaha lifitina obtigaha tawilihi ọlọ́run tẹ́bá ti wá rí àwọn tó ṣe pé àrùn bẹnu ọkàn wọn ní tó bá rújú nínú kur'an ẹjọ́ rẹ bá ń wáyà rẹ jáde káwọn yẹn lọ lè wò sọ́tọ̀ alẹ́ mọ̀rọ̀ ọlọ́run ní àwọn tí àrùn bá ń bẹ ọkàn wọn. ayẹlẹ keje surọtu ali imran àwọn ọmọléèwé jẹ máa ń ní quran kìíní kan quran three ẹhẹn eh, fa seven ó ti yé so ẹ lọ english rẹ òun náà tù fún ọ níwọ̀n àbátọ́ gbọ́ yé àwọn tí àrùn bá ń ọkàn wọn àwọn tí dọ̀tí ń ọkàn wọn fàyẹ̀tẹ̀bì òun náà máa tàṣà àbàhàmì ni ní tó bá rújú nù kùránì ọ̀sẹ̀ gẹ́ni wọ́n máa tẹ̀lé ibtiga àlèfitì náà láti fi dá wàhálà alẹ́ wàbtiga àtàwílì wọ́n sì láwọn fẹ́ tu ọlọ́run ní kò sí láàkùsẹ́ni tó lè ma tàwílò rẹ̀ ìlọ́lọ́ ọlọ́run bá nìkan ló lè ma wọ̀rọ̀sìkú na filẹ̀ ilmi ẹ̀ẹ̀rá wọn tí wọ́n wá jìndò nínú mà yọkọ̀ olóòna àmàna wọ́n láwọn gbàgbọ́ ni kúlùmìnì wọ́n ní gbogbo ẹ̀ lọ́tọ̀dọ̀ ọlọ́run ọba wáwò tó wà mẹ́yìn kẹsì wáwò láàtù ètò ìrìnlẹ̀ náà ọ̀rọ̀ nìyẹn tó ti wáwò lè ti dáì ni wáwò tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni. ó ti taba si wo ọba ti wo kọ́ńtẹ̀ntì ọ̀rọ̀ yẹn náà bó ṣe lọ pé wọ̀rọ̀sìkúnà filẹ̀ ilmi yakuluna á ti bí kò sí kíni kálábà fẹ́ jọ ìmọ̀tọ́ kọjọ́ ìmọ̀ tó wà lẹ́yìn ìṣẹ̀dá ni àmọ́ àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí wọ́n sì mọ ìmọ̀ dáadáa tí wọ́n jìn dòun mọ̀ ya kó lónà wọ́n mọ̀ sọ pé àmọ̀ nà àgbà kùránì tó rújú yẹn gbọ́ ó ti yé nísìn àwọn gbà gbọ́ so ọ̀rọ̀ yẹn lọ bẹ́ẹ̀ náà láàrin yìí níta sí ni pé ẹ̀sìn ni kẹjẹ ká tẹ̀lé kì sàfà kan kì sàfà kan kìsí ká bàbá ti tó tábàbá ti lọ bùnmí báyìí káwọ́ òkè ń bo lọ́lọ́run ní alọ́ àtànábì kìsí àbá tó nídìí tó sọ̀rọ̀ la nídìí òdodo làwa nídìí a kì í mọ òdodo ó ti yé nísìn láàyè òrọ̀fọlẹ̀ hakobe rijal a lè mọ òdodo pẹ̀lú àwọn èèyàn tí ń sọ o wàláàkì yóò òrọ̀fọ rijal bilhaki a máa mọ àwọn èèyàn pẹ̀lú òdodo tó máa ń sọ ni o ẹni tó bá gbósò òdodo láàfin mọ̀ pé èèyàn ni kì í ṣe pé èèyàn pàtàkì láwọn akọwà mọ̀ ká tó ṣe kí ni láfi máa mọ òdodo nígbà tó ti pàtàkì òdodo náà ní sọ kì í ṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi yé bá a ṣe wá ní ìtọ́rújú bẹnu kùránì bẹ́ẹ̀ náà ní ìtọ́rújú bẹnu kíni bẹnu hadisa nabi sallallahu alaihi wasallam bá a ṣe ní àárẹ̀ àyà àárẹ̀ hadisa nabi tó lè takò kùránì bẹ́ẹ̀ náà láàrin àyà kùránì tí ó takò àyà kùránì but lọ́dọ̀ àwọn àfẹ́sìn wọ́n wà níbi wọ́n ṣe tù àwọn àfẹ́sìn ó ṣe kíni wọn ní bí wọn ṣe máa tú sẹ́yìn gbọ́ tí mo sọ yé àwọn afẹ́sìn wọn ní bí wọn ṣe tú èyí tí ọba rẹ̀ ṣe tú ni wọn fi ilẹ̀ à ń bèrè tàṣí kò sí èyí tí wọn ní rí sí tú èyí tí ọba wọn ṣe tú ni wọn fi ilẹ̀ bí wàá tẹ́ ń bá rí alifu láàmì mú wọn ní ọlọ́run ba lọ́mọ túmọ̀ rẹ̀ ẹ mọ́ tu èyí tí ọba ṣe tú wọn fi ilẹ̀ bẹ́ẹ̀ náà ni hadith ó ti bẹ́ẹ̀ náà ni kíni hadith mùrùkẹ́ gbọ́ tí mo sọ yé bẹ́ẹ̀ náà ni hadith mo láyà kúránì takura wọn ẹ jẹ́ fún aláwọn àpèjúwe kan ọlọ́ni ìnákàlá tàdí mani àbábùtà ọlọ́ni ànábì ó lè fún ẹni tó bá fẹ́ ó lè fi mọ̀nà wàlákin nàlá àyádí mayasha ọlọ́run sọ nínú àyà ìgbé kíni ànábì ó lè fẹ́ ẹni tó bá fẹ́ mọ̀nà sẹ́gbọ́ ibáhùn ọlọ́run tó wá sọ nínú àyà mi pé ìnákàlá tàdí ìlàsìrọ́tì mustakim ìlàsìrọ́tì mustakim ọlọ́ni rẹ̀ ànábì ọ ah wàláyé ìsọkúsọ ni kìsẹ́ násìkò wà máa sókò nìyẹn ọ̀rọ̀ àtọ́wá yẹ kí wà wà òun ni pé àyà kan pa àyà kan rẹ àmọ́ kèsè léyìn nípa àyà násìkò wà máa sókò mọ́ wa gbọ́ àyà kan pa àyà kan o ọlọ́tí ọlọ́ni máa ń sáko àyà ń sí àhà náàtì ha omi ha ọlọ́ni àwọn ọba àní pa àyà kan rẹ fún àyà àyàfi ká mú èyí tó dáa jù ú lọ àbí ká múru rẹ̀ wá másìkò àmọ̀ ń bẹ nínú islam nínú kùránì ń sì ń bẹ nínú àdìsí àdìsí máa ń pa kùránì rẹ̀ kùránì máa ń pa kùránì rẹ̀ ó ti yẹ àdìsí máa ń pa àdìsí rẹ̀ àmẹ́lẹ́yẹ ṣe bẹ́ẹ̀ ká tó lè ṣe násìkò wàmọ̀ sùkùn nínú ṣòrótù lọ́dọ̀ àwọn afọ́ ní òṣòlè fẹ́kì òun ni pé lẹ́kọ̀ọ́ mọ́jẹ̀mú tí wọ́n fi sọ pé àyà kan pa ara kan rẹ àbí sí àdìsí kan pa ara kan rẹ ọ̀pá ara wọn rẹ òun ni pé àkọsí jam'u bẹ́ẹ̀ni làdìlà a ṣe a wo aya méjì tán ti a wò ké aya ilé ìtọ́ takora wọn yìí o sáà lè tú báyìí sáà lè tú báyìí tábà sí lè tú wọn tọ́tọ̀ọ̀tọ̀ tí wọn ò ní takora wọn òun náà kọ́ sí tábà ti ṣe lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ kò sí problem ó ti yẹ nísìn ẹ̀ka lè tó lè báyìí lè tó lè tí ọ̀bá rọrùn kí wọ́n fi wọ́n túra wọn ó ti yé òun náà wà lọ síbi pé a wà lọ wo ìtàn àwọn àyà yẹn ó ti yé wọn kò tẹ́ ìtàn tí mo tẹ́gbà lórí ni pé ìgbà wo ní àyà yẹn sọ̀kalẹ̀ tàríkù rẹ̀ á lọ wo tàríkù rẹ̀ tàríkù rẹ̀ ni pé yẹn ni pé ìtàn rẹ̀ pé ọdún wo ni eléyìí sọ̀kalẹ̀ ọdún wo ni eléyìí sọ̀kalẹ̀ tí ó fi jẹ́ násìkò ànásìkò èyí tó bá rí kọ́ sẹlẹ̀ nílùú mọ́kà lápẹ̀júwe òun ni ọmọ jẹ́ kí wọ́n parẹ́ ni pé òun là ń lò ní ìsìn ká máa fi ṣe ìbáàdà kọ̀fẹ́ ká lo ìdájọ́ ọ̀nù rẹ̀ mọ́ ká tó lè lo násìkò wa màsúkù so kì í ṣe násìkò wa màsúkù nìyẹn tó bá yẹ kí násìkò wa màsúkù gan náà ni kí ló dé tẹ̀lé gbà pé hadith yẹn náà jẹ́ kínni ọjẹ́ násìkò wa màsúkù fún àwọn aya kùránì torí pé hadith náà máa jẹ́ násìkò wa màsúkù fún kínni fáyà kùránì torí pé wáàyí ni kùránì wáàyí sì ni hadith ànábì ọlọ́run dẹ̀ sọ pé wàá máa ní àtọ́ àrọ̀sọ́lá fàkọ́dé àtọ́ àlá ọlọ́run sì sọ fún wa náà kùránì pé tẹ́ bá ti takọ́ àrọ́dẹ anábìwá muhammed sallallahu alayhi wa sallam ẹ̀sọ́ nù nìyẹn ẹ̀sọ́ nù nìyẹn anábì ẹ̀gbọ́dọ̀ takò tó bá ti rí àdìsí kan tó bá fi lálàáfíà ni tó bá takọ́ àyà gbà kọ́kọ́ ààrẹ ni kọ́ báàsì kọ́kọ́ tu irú àyà tí mo sọ nísìnyí mo lọ́ọ́ takora á se jamu láàrin wọn ni ìyẹn pé wọn ò fi wọn túra wọn gbàdọ́lọ̀ lánàá bí ó lè fìyàn mọ̀nà àwọn àfáàjì ó yé wa pé ìtumọ̀ abẹ yẹn ni pé ìmọ̀nà kò ń gẹ oríire gangan ọwọ́ ànábì kọ́ lọ́wọ́ àwọ̀ ta lọ́wọ́ ọwọ́ ọ̀la ayàtọ́lọ̀ ti wá láàánú bí lè fìyàn mọ̀nà ní ó ti yé ìmọ̀nà tó wà ń bẹ̀ yẹn ni pé ìmọ̀nà ká pèpè ká sọ fún yàn pé níbi tá ti ń sorí rẹ ní o ká ṣe wá àṣìfáwọn èèyàn ìdílálátò ìrìṣáàdì ìyẹn ni pé ìdáyàtò ìrìṣáàdì ànábì ní lọ́dọ̀ bí kọ́kọ́ sí wàásí fáwọn èèyàn sọ̀pọ̀ nìkan ló ní ọwá gbọ́ wàásí mi báyìí kọ́ ọ wá kí wàásí yẹn ọwọ́ létí ta ló ní àlá àmọ́ nìkan ní sọ fún pé ẹ máa bọ̀ wá sórí rẹ̀ ẹ wá wọkọ̀ ọ̀la ìmọ̀nà kan làwọn náà ń se yẹn náà ẹnìkan ní ó sì pé kẹ́ ẹ wá lọ́jọ́ ẹ já lọ́jọ́ ẹ gbọ́ yí báwọn so àyà yẹn takora àmọ́ mo sì ní bá ṣe tu èyí tí ọba ṣe tu ni wọ́n wá wo ìtàn wọn síra wọn táà ní mọ mẹ́sàmpù wà nítorí àsìkò tàbá wá sọ yíwọ̀n náà ẹ̀sàmpù kan náà fáwọn táfà mú wa ó ti yé yín fi ti mọ sọ́mi báyìí náà fi tún yẹn wọ́n ní ọlọ́run nílá ìkẹ́rẹ́ àfi déènì kọ́dí tàbá yẹn alákùnrin rúṣùdù mí nàlẹ́gá yìí bàmá yẹ fúru bi tọ́gọ́t wọ́n yóò mìíràn bi láì fọkàdé sàmùsàkà bi lọ́ọ̀rì wà tìlọ̀ òsìkọ́ so pé ọlọ́run ní kò sí jẹ́ nílápá nínú ẹ̀sìn àbí ó túmọ̀ pé ẹ má jẹ́ èèyàn nípa òdodo ti fojú hàn ìrọ́nà zèkínni mọ́ ní dandan káyọ̀ nìkan wá jẹ kó wá sẹ̀sìn tó láti torí ẹ̀ má bá yẹn já nítorí ẹ̀sìn àbí ó túmọ̀ sí kò sógun nu àbí ọjọ́ kò gun táwọn ẹbí jà láyé ìpáàtì lónìí ìjàkújà ni torí dábàá sọ̀rọ̀ káwò dáadáa o ó tọ́ kí ìjàkújà lànà bí ìjà yẹ̀yẹ́ ni kò sógun bá dìrì kò sógun ó dùn àbí torí pọ̀nà ti ní pé láì kíra fi dìín so tabakọ̀ wo ìtàn ìgbésí ayé ànábì àkọ́rí pé ẹni tó bá ní pé ìsọkúsọ ni àdìs tó sọ pé wọ́n pa mí láti kí n máa bá àwọn èèyàn títí tí wọ́n fi gbà fún ọlọ́wọ́n ọba àtànẹ́bì rẹ̀ tàbá ní ìsọkúsọ làdìs yẹn ni a jẹ́ pé a sọ pé gbogbo ogun tá máa ń sọ fún wa látijọ́ yẹn náà ìsọkúsọ ni àwọn ogun yẹn tọ̀ níwà fún aláyà kan nù kùránì nísìn àyà tó ti sọ nù eléyìí pọ̀ gan àmọ́ mẹ̀yọ̀ kan wá péré àyà ti sọ pé àrẹ́sẹ̀ kínni ọ̀pọ̀ kan tó ti ní ká bá àwọn gèfèrí já ó ti yé nísìn ọlọ́ni já ìdílé kò fara wàlmùsìrìkìnà wàglẹ́sìn àléhìn wọ́n mọ̀ wáhùn jahannam ọlọ́run ní ìrẹ́ ànábì báwọn gèfèrí jà tún lè mọ́ wọn ẹ̀sìn nílá ìkìrá àfìdín kòrán lọ́sọ yíò náà ó ti yé ọlọ́run ní tún lè mọ́ wọn kòrán ní mọ̀nìyẹ o ẹjọ́ tó fún wa láyà mi sọ́dọ̀tù tauba ó ti ayẹlẹ karùn-ún lọ wòye hùn ọlọ́run ti ń bọ́rọ̀ bọ̀ ọlọ́run ti àwọn oṣù àbẹ̀wọ́ bá lọ tí oṣù àbẹ̀wọ́ bá lọ ó ti yé ọlọ́ni fàkútólò alìmùsìrìkínà ọlọ́ni ẹ̀pá gbọ́ àwọn mùsìrìkínà yẹn ẹ̀bá wọn jà ẹ̀pá wọn fàkútólò kò tún lọ kọ́ tààdà ọ̀pẹ́ ẹ̀bá wọn jà ọ̀ ẹ̀sẹ̀ kíni ẹ̀pá wọn haisu wọ̀jẹ̀rì tòmọ́ níbi tẹ́ bá ti pàdé wọn wọ́n kò ló ohun ẹgbá wọn mú wọ́n sòrò ohun ẹ̀sìn wọn mọ́lé ẹ fún wọn lákàmọ́ tó ní wọ̀kú odò láwọn kó lamọ̀ sọ́dìn ẹ lọ dẹ́dẹ́ wọn káàkiri ẹ máa dẹ́dẹ́ wọn kiri ẹ sápamọ́ fún wọn káàkiri ẹ má jẹ́ wọn rí gbígbà aláàánú sọ̀rọ̀ yẹn o ẹ ṣáyà yẹn náà ẹ parẹ́ kẹ yọkùnú kọ̀ránì torí pé ẹ̀yin fẹ́ sọ nípa ẹ̀sìn so torí ẹni pé irú àyà báyìí ní sí yóò wà níbi wọn ṣe tú yóò níbi wọn ṣe tú tọ̀hún yẹn náà tẹ bá ríro àdìsí bẹ́ẹ̀ náà ni ìtẹ́sì àwọn orientalist àbíkìlà yìí olóògbé máa ń pè orientalist àwọn náà máa ń mú wá wọ́n fi ń takò kùránì wọ́n fi ń takò dàdísì wọ́n fi ń takò ìtànàbí wa muhammad sallallahu alaihi wasallam wọ́n fi ń takò ànábì gan wọ́n fi ń takò islam àwọn náà máa ń mú wá ẹ̀tọ́ àkàrà bá ń kó kẹ́sẹ̀ yẹn jáde ẹ̀tọ́ àkàrà ẹ̀rí díẹ̀ gbọ́n bẹ́ẹ̀ ó ti yé ẹ̀kọ́ jáde so ẹni tó bá fẹ́rẹ̀ lé ọ̀rẹ́ nira péré ni so oríṣiríṣi wáàsí lọ́wọ́ àmì ọtọ́ bíi thirty two tọ́wọ́ àánú rẹ̀ ó ti yé torí rédíò eléyìí lásán fídíò cd ni eléyìí lè wà lérí tí wọ́n ń sọ yẹn nìkan tí wọ́n nira lélẹ́ péré so ti e, díẹ̀ nù rẹ̀ ẹ̀ rí ń àyè tí ẹ̀ sì gbàgbọ́ yìí yẹn lójú méjèèjì so ẹ̀jọ̀ ẹ bá wa fún wa torí ẹ̀ ni pé so ọ̀nà nira nìyẹn bọ̀sí wàá sọ wà nù ọ̀nà nira yẹn pọ̀ dáadáa so tó bá tó bá ta tọ́ra kó máa kù lọ́dọ̀ wọn báyìí so nam sí ẹ̀ ń gbọ́ mi ọmọ ìyá ah, torí ẹ̀ ẹ má fi pariwo ẹ̀jẹ̀ tó rọlọ́run so bí àárín yẹn ṣe jẹ́ nìyẹn irú ayé náà bá ṣe yanjú ẹnu bá ṣe yanjú ẹnu bẹ́ẹ̀ lẹ́sìn wá rí inú hadisi ní oríṣiríṣi ẹjẹ́ tó mú kan ẹjọ́ ariwo yẹn ọ̀rọ̀ kan ti sọnù mọ́mi lọ́wọ́ mọ̀dẹ̀ fẹ́ sọ but mi ì tó ti rántí mọ́kànlá ariwo tẹ̀ ń pa yẹn but ẹjẹ́ mú mi wà nù tí wọ́n sọ àfáà ni pé kùránì sọ pé kí ni ká kó ajá lẹ́kọ̀ọ́ ó ti yé ní tó bá dẹ̀ pa fún wa a lè ṣe kí ni a lè jẹ́ tàbá kọ́ wò ná pẹ̀lú àdìsí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ìyàtọ̀ ń bẹ láàrin pé ẹ lo kínní yìí báyìí ẹ má lò báyìí ẹni tí ẹ dákun mo fẹ́ má pèjú ìkan wá tẹ́ fi gbọ́ ọ̀rọ̀ yìí ni o kí n tó wá mú àdìsí tí ó kílẹ̀ ọ̀rọ̀ yìí dáadáa ìyàtọ̀ ń bẹ láàrin pé mo ra kínní yìí mo fẹ́ jẹ́ ẹ́ àti mo ra yìí mo fẹ́ fi ṣe oògùn mo fẹ́ fi ṣe nǹkan aráàmù lápèjúwe ní sè téèyàn bá ra àgbàdo ó fẹ́ lọ fẹ́ fi kókọ kò sábúrú ń bẹ̀ àbí téèyàn bá ra àgbàdo tó fẹ́ fi sọtí abúlé mẹ́mẹ́ àbí àbúrò sí bẹ́ẹ̀ yàtọ̀ ti wà ń bẹ̀ báwọn so ẹ̀ ń tọ́ ra ajá àwọn kan ní pé àgbọ̀dọ̀ ra náà ìwọ nínú islam àmọ́ ẹni tó ń sin ajá fún pé ó fẹ́ fi dẹ́dẹ́ ó fẹ́ fi sọ́lé ìyàtọ̀ ń bẹ nínú rẹ̀ lẹ́yìn tẹ́ pé ọkàn sin ajá láìkì rẹ̀ ó gbé sílé lásán ẹ gbọ́ mi yé ìyàtọ̀ ń bẹ láàrin àwọn méjèèjì ọkàn láìkì ẹ̀ pé mo kàn láìkì ẹ̀ rí i pé tẹ bá wo àwọn èbó lónìí ó ti wọ́n máa bá a ṣeré ni kọ́lá àwọn tó mọ obìnrin míì wọ́n ń fẹ́ ajá ẹlòmíì kan ni mo kàn láìkì ẹnu ẹranko tí mo láìkì ní ajá kìí kó fi sọ́lé ajá ajá tí ò lè mú nǹkan kan kò lè mú kò lè mú adìẹ lé wọn bèlè tà sí bèlè tà sí olè ẹlòmí yóò kàn máa bọ́ ajá yóò lọ ti ajá mọ́bì kan ni kò fi kò fi sọ́lé o yóò kàn máa tọ́jú rẹ̀ ní ọmọ yóò kàn ní yóò máa yára ibi tí ó de ma kò fi sọ́lé kì í kọ́ fẹ́ fi sọ́ nǹkan kan tí yàrá fẹ́ fi sọ́ nǹkan ọ̀tọ̀ ni ó fẹ́ fi pa ó fẹ́ fi dẹ́dẹ́ ọ̀tọ̀ ni ẹ̀ ń gbọ́ mi yìí anabi sọlá àṣàlà ó ní pé ó ní gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan lẹ́yìn pé anabi ti ní eh, àwọn mọ̀láìkò ní wọlé tí ajá bá ń bẹ mọ̀láìkà láàánú ni o mọ̀láìkà láàánú kò ní wọbẹ̀ ó wá ní gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan ẹ̀sán tó dédé òkè wúdù kírọ̀tù méjì kírọ̀tù kọ̀ọ̀kan ṣe dédé òkè wúdù bí òkè olúmọ ti ń bẹ lábẹ́kúta lápèjúwe so ẹ̀sán kọ̀ọ̀kan tó tó bẹ́ẹ̀ yọ ọmọ dínkù nù sẹ́ẹ̀rẹ̀ mùsùlùmí tó bá mú ajá ní ti ń sìn nínú ilé anábìlọ́sọ bẹ́ẹ̀ ẹ̀dá kùn sẹ́ẹ̀rẹ̀ mi lè lọ ṣe ó ní àyàfi ajá tó ṣe pé ilá kẹlìbì harifin aukẹlìbì sọ́ídín àyàfi ajá tó ṣe pé ẹ̀ẹ́fín sọ oko yín torí oko lẹ́fín ní torí kẹ àbí ìtẹ́ẹ̀fín dẹ̀dẹ̀ káàkiri òun nìkan ló ṣe ni yóò ní pírọ́lẹ́mù ìyẹn náà sì ní ẹ̀ nígbè sínú ilé ẹ̀ níbi tẹ́ gbé fún sí pámẹ́nìtì tí ọmọ ń dúró àdìsí yẹn ti yẹjú ẹ̀ ó túmọ̀ sí pé kìí ṣe pé nǹkan yìí takora wọn ẹni tí ń sọ̀rọ̀ ni kò wo ti ń sọ kó sì wo ti fi ń sọ̀rọ̀ ṣé torí ìsìláàmù ni àbí torí ààrẹ adẹ̀tí rí gbọ́ pé ẹni yìí ti fẹ́ dọmọlẹ́yìn ṣíà ó sì ti dì í ni àwọn ṣíà làwọn tí wọ́n máa ń ṣépè fáwọn sọ̀rọ̀ nàbì tọ́ba ní àbúbákéré kí lẹ́yìn ọ sọ lọ́dọ̀ àwọn ṣíà wọn ni kíni làánẹ́tòláyà lè ẹni yìí ní nǹkan bí ọdún mẹ́ta mẹ́rin sẹ́yìn ọ lọ sí iran ìlú táwọn ṣíà ń bẹ lójú méjèèjì ọ lọ bẹ̀ wọ́n pè ó ti yé ọ lọ padà sọnù rọmọdánà yìí pé ìgbà táwọn yẹn ń ta ní ṣíà ní tẹ̀lé tá à ń pariwo pé ṣíà ní tẹ̀lé ó ti yé ipe tuntun tẹ̀lé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ àwọn kírísítẹ̀nì tí wọ́n sọ nípa ìsìláàmù tí wọ́n ti lọ kọ́ nípa lẹ́rọ̀báwá tí wọ́n ti sọkú sọ nípa ìsìláàmù ń sọ pa àwọn ọ̀rọ̀ wọn. ọ wá sọ nígbà tó ń lọ bá àwọn ṣíà ń jọ sínà tí wọ́n gbé wọn lọ sí ran òun kàrà àwọn kírísítẹ̀nì tí wọ́n lọ́dọ̀ wọn tí wọ́n ń wò wọ́n dẹ̀ sọ pé òun fẹ́ fún wọn lówó òun ògbó lọ́wọ́ wọn ṣé ẹ̀dàkùn tó bá yẹ pé lóòótọ́ ni kò yẹ kó ti sọ látijọ́ yìí pé ọ̀dà àwọn iran tóun lọ o wọ́n fẹ́ kó wọn mọ yí ẹ̀sìn padà wọ́n fẹ́ fún wọn ló kó wọn yí ẹ̀sìn padà wọn ò gbà lọ wọ́n yẹ kó ti sọ́jọ́ yẹn wọ́n jẹ́ nígbà táwọn pariwo nísìn ni wọ́n ń sọ. dẹ́n nínú àwọn ẹ̀rí tó tangible ni pé nínú ilé ẹ̀kọ́ rẹ̀ tó ti jẹ mùdírò fún bàbá rẹ̀ ó ti tíra ṣíyà wọ́n ha níbẹ̀ wọ́lá ilẹ̀ ni pé ṣíyà ni lẹ́nu yìí lọ́fẹ́ máa tà fáwọn èèyàn ó ti yé so òun ni pé wọ́n ń pe ẹnìkan ní abdulhakeem abdulrahim ọ̀nàrẹ́bù yìpẹ̀ ní lagos state mẹ́yìn so àwọn ṣíyà pè é wọ́n ní kọ́ wá ní iran so òun wà dáhùn lóhùn àfáà yìí mùdírù yìí ó kọlù abdulhakeem yẹn ó ti yé nísìn ó kọlù rẹ̀ pé kọ́ lọ ìpèkì tán pé yẹn kọ́ lọ o kọ́ lọ jẹ́ o ìyẹn ọ̀dáhùn so ẹ lọ síwádìí débẹ̀ ó níbi tí ń lọ o kì í ṣe pé islam lọ fẹ́ràn o ó ti mọ owó tó ti gbà ó fẹ́ dá islam àwọn ṣí àyẹ̀lá ni wọ́n ń fáwọn sọ̀hábà wọ́n ní abubakar lanatola ali aisha yàwó anabi ló ní kíni lanatola ali àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so torí ẹ ọ̀yẹ́ kọ́lá wa yanjú sọ àwọn afárẹ̀ ti sọ̀rọ̀ lérí eléyìí tí ọ̀pọ̀ kọlọmọ kó tún wá sí àwọn àbá àtúmọ̀jọ kó tún wá láwọn fẹ́ níta àlékù díẹ̀. ẹ má bínú torí ọlọrun ó jọ ń pé fa tí mo ṣe fẹ́ sọ̀rọ̀ akí àwọn ọ̀sáàzù wa tí wọ́n bá wa sọ̀rọ̀ látàrọ̀ a sì kí gbogbo àwọn tí wọ́n wà ń kalẹ̀ náà ọlọ́run kò jẹ́ ká bá níbi tí ó lérè ẹ̀rí tí mo kàn fẹ́ fi kún níbẹ̀ ni pé ẹ̀rí pé àwọn àfáà tí wọ́n sọ àwọn àfáà wa tí wọ́n sọ pé wọ́n ń da ọkọ̀ wọn pé mòdìrú mòdìrú ìyẹn mòdìrú àgègè ti sìn so a rí pé ibi tí wọ́n há mà lé lórí nínú ọ̀rọ̀ wọn jù òun náà ni ọ̀rọ̀ sọ̀hí Bukhari sọ̀hí Bukhari tí gbogbo so oúnjẹ ni tá a bá ti lè ní ọ̀rọ̀ wà nù sọ ibùkárí owó yẹn máa ń sọwọ́ lẹ̀ àmọ́ nu táwọn mọ̀ ní pé gbogbo báwa ṣe jòkó tá à ń ṣeré tá à ń ṣe gun tá à ń ṣe tá à ń ṣe ilé ayé àwọn kan jòkó ti ẹ̀sìn wa yìí wọ́n jẹ́ ń wọ́ ọ̀nà báwọn ó ṣe dáwó wọ́n ti ń ṣiṣẹ́ tó ti pẹ́ kò ń ṣàsìkò yé àsìkò anábì nítorí pé àwọn tí wọ́n jẹ́ ṣí àtàǹsọ yìí nìyí àwọn ará iran ni àwọn ní faris nígbà náà lọ ní àsìkò anábì anábì ló da ìjọba wọn wó níjọ́ kìnìún àná ìyẹn àwọn farisi yẹn àwọn náà jẹ́ alágbára ayé lásìkò ànábì so ànábì dá àjọba wọn wó láti ẹ̀mí kó fi ìsìláàmù rin ilẹ̀ fún wọn àwọn tó ń gba ìsìláàmù gba ìsìláàmù àwọn àwọn àmì nínú wọn wọ́n torí pé àwọn ò lágbára mọ́ wọ́n gba ìsìláàmù yẹn lọ́wọ́ tipa pé káwọn ṣáà gbà bẹ́ẹ̀ wọ́n wá ní pílánì pé ìsìláàmù yìí ó bó ṣe dàjọba àwọn wó àwọn náà fẹ́ da ìjọba rẹ̀ wó náà fi di ṣíà àwọn ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń ṣe títí wọ́n ti wọlé sínú gbogbo àwọn iṣẹ́ islam ìyẹn kohanu wọ́n rí pé kohanu ni wọ́n lè rí yẹn ṣe pé káwọn náà fẹ́ change ẹ̀ wọ́n ṣe àmọ́ gbogbo ẹ̀ àwọn èèyàn ń ká wọn tó pé kohanu wà lórí gbogbo àwọn ọmọ mùsùlùmí àmọ́ bí táwọn ti mọ̀ pé àwọn ó ti tún mú mùsùlùmí táwọn ti mú islam òun ni káwọn gbabi tó jẹ́ tíra tó jẹ́ tíra kejì tó jágbára àwọn mùsùlùmí yẹn sọ ibùkárì yẹn kàn gbà wọlé kàn dàrú máa lọ́wọ́ kàn sọ pé kò wúlò tó fi máa dín pé èèyàn ó padà wá gbà sọ ibùkárì sẹ́gbẹ̀ẹ́ tí wọ́n á jẹ́ máa dú ẹ̀hẹ̀n wọ́n àgbà gbogbo tí wọ́n bá ti bá sọ ibùkárí sẹ́gbẹ̀ẹ́ ó tún ó mì pé kíni automatically gbogbo àwọn sọ muslim sunan abu dawud gbogbo àwọn tíra tó tún tẹ̀lé bẹ́ẹ̀ wọ́n ti gba gbogbo yín náà sẹ́gbẹ̀ẹ́ tó pé tó dáa jù nínú àwọn tíra ni wọ́n ti gbá yẹn so gbogbo àwọn ní táwọn nìyí kọ ẹyin pé wọ́n sọ̀rọ̀ ní pampẹ́ nìyí ó ní sílà pẹ̀lú àwọn ṣíà so gbogbo ń tá ń sọ lọ́wọ́ àti tí wọ́n ń kọ tí wọ́n fẹ́ fi ba ìsìláàmù jẹ́ òun lẹ́nìí ń gbé wá gbogbo ń tí ò takora wọn lẹ́nìí ń sọ pé ó takora wọn nígbà tó ṣe ń pé kí ni ó ti níbi tí ó ń lọ so àwọn nǹkan yìí ọ̀rọ̀ kan ni tó ṣe ń pé yàn ní láti farabalẹ̀ gan kó jẹ́ máa ma wò ó pé ẹnìkan ó tóbi ní àwùjọ òun ni màá tẹ̀lé so èmi nísìn bí mo ṣe wà yìí mo ń ṣe ní nàṣíhà fún gbogbo wa nípa pé gbogbo ohun tí wọ́n ní ká rà nípa pé kẹsẹ̀tì àbí nǹkan kan yẹn ẹ jẹ́ ká farabalẹ̀ wò ó kó ń ṣe ní téyìn ó kàn ti wà bàyà àsìkò tó di pé yóò máa wò ó tí yóò máa di pé gbogbo nǹkan sọ́ńbẹ̀ kò ní fetí sí i so kéèyàn afabalẹ̀ wo nǹkan kó jẹ́ follow up dáadáa so ọlọ́run kó ṣe ìtọ́sọ́nà fún gbogbo wa. ẹjọ ní abẹ ọrọ yẹn ní abẹ ọrọ yẹn àwọn kan tá à ń sọ yìí ẹ lọ wo ohun ẹni yìí ń sọ gbogbo ohun ń sọ yìí wàláì tẹ ẹ bá ba nínú àrò àwọn tá a pè ní ọrùn tárìsì àbí kílẹ̀ ń pè wọ́n àwọn tẹ ẹ bá ba nínú rẹ̀ ẹ bá nínú ọ̀rọ̀ àwọn ṣíà yìí ẹ gbọ́ mi yìí tẹ́ẹ̀ wàláì bó ṣe rí nìyẹn àwọn tó ń jẹ́ ṣé àyè àbáwọn tí wọ́n jẹ́ àwọn ará west tí wọ́n lọ kọ́ nípa islam tí wọ́n fi ń da islam láàrú gbogbo ọ̀rọ̀ yẹn inú ọ̀rọ̀ wọn lọ́wọ́ inú ọ̀rọ̀ wọn lọ́wọ́ ẹ lè wá sí ń bẹ torí àwọn afáà ti dìde lágbàáyé látọjọ tó ti pẹ́ kó tó dàárọ̀ yìí kó tó dìgbà ọ̀rọ̀ tó ti parí lérí ẹ̀ táwọn afáà ti sọ̀rọ̀ lérí ẹ̀ òun lòun wá ń sọ torí ẹ̀ gbogbo táwọn sọ yìí ní sàwọn àlàyé afáà ti sàlàyé lérí ẹ̀ lọ láì mọ inú tíra tabagbọ́ àkíjà tìyẹn náà dákọ̀ àwọn tíra oríṣiríṣi inú ẹ̀ níwọ̀n ba tẹ̀pọ̀ kéré inú tíra táwọn afáà ṣe gan lágbàáyé inú àwọn ọ̀rọ̀ báyìí torí ẹ̀ ká lọ lè wò orí ẹ̀ kò sí ọ̀rọ̀ níbi ọ̀rọ̀ yẹn ká má jẹ́ kí yẹn ọgbà àsìkò wa wallahu ta'ala alam. السلام عليكم ورحمة الله ṣáájú kí rọ́yìn dùn tó tẹ̀síwájú alhamdulillah pé a ní àǹfààní sí irú ìjókòó yìí a sì ní àǹfààní sí àwọn ọ̀pọ̀lọpọ̀ expansion tí a ń gbọ́ ṣùgbọ́n màá jẹ́ kí kinní kan wà lẹ́mìí wa gẹ́gẹ́ bí principal MSSN ìjókòó fún tànà kúdù irú àwọn ìbéèrè tí ń ṣẹlẹ̀ tó ń jáde ọ̀tọ̀ nírú ìjókòó yẹn máa ń wà ó ti yé wa so ẹ̀rí pé mo ti pe mùdírù wa sákèsí pé àwa fún tànà kúlù níjókòó yìí èyí tá a wá ṣe bàyàn la wá ṣe so pẹ̀lú àánú ọlọ́run màá rọ gbogbo wa pé kí a allow question tá a máa fún guest lecturer wa tó máa jẹ́ lórí topic mọ̀ọ́dún tí wọ́n discuss pẹ̀lú wa so ká má lọ sí eré àtànákùdì yẹn rárá torí pé anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní ọ̀pọ̀lọpọ̀ béèrè nígbà míì téèyàn ò bá ṣe yóò padà gbé èèyàn ṣubú topic tí wọ́n discuss pẹ̀lú wa excellent tá a sì gbádùn ẹ̀ so tá a bá wá bẹ̀rẹ̀ sí í ṣe tàná kúndùn lọ títí títí ní jòkó yìí yóò padà pọ àgbọ́yé tá a gbọ́ so pẹ̀lú àánú ọlọ́run kọ́lọ́n kó bá kí àwọn lecturer wa kọ́lọ́n kó sì kí àwa náà tá a béèrè béèrè so kò jẹ́ observation so kí ètò tẹ̀síwájú. wáyé àkùnmọ̀ràn. Inshallah, we only welcome two questions. one from the brothers and one from the sisters. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم táwa ti sọ fún ra pé gbogbo nǹkan ni ẹ̀sìn ti yanjú kó tó di pé ànábì kú sallallahu alaihi wasallam èyí tí ọba yé wa tí ò kílẹ̀ sí wa nù gbèsè ayé ànábì á rí nù gbèsè ayé àwọn sàhábà gẹ́gẹ́ bí àṣẹ ànábì ti sọ fún wa pé alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin min ba'di ẹ tẹ̀lé lánàá mi njọ èyí tẹ bá wá tinú lànà mi tẹ bá rí ẹ lọ sínú lànà àwọn sàhábà àwọn tí wọ́n jẹ́ àwọn àrólé mẹ́rin tí wọ́n ń bẹ ní ẹ̀yìn mi àtòrí ẹni pé tábà wọnú ìgbésí ayé wọn yìí á rí i pé tíṣòro bá bá wọn ní àbí wọn dìde nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ni wọ́n máa pè ọlọ́run ni wọ́n máa pè wọ́n pè ọlọ́run ọba wọ́n pè ọlọ́run ọba wọ́n dẹ̀ tún ṣe apá pẹ̀lú pé kí wọ́n mú àwọn asbab ìyẹn ni pé lápẹjúwe ní sèmíyàn bá fẹ́ ṣiṣẹ́ tó fẹ́ lówó lọ́wọ́ kò ní máa bẹ lọ́run lásán yóò ṣe kíni yóò ṣiṣẹ́ bá a ṣe wá skul tá a wá skul yìí nísìn so skul tá a wá yìí nísìn arapa fẹ́ ṣiṣẹ́ ni ọ lè jòkó nílé kó ma fẹ́ lóko kàn máa bẹ́lọ̀ lásán ni so rẹ̀ pé ó mọ àwọn àsìbáàbù lọ́wọ́ kí àwọn mixi tí o jẹ́ kéyìn ó sì kíni tó jẹ́ kéyìn odò lówó ọ̀tún máa bẹ́lọ̀ so náà bóyá nǹkan kan sí ọ ni ọmọ ma wọn bá to bá jẹ́ pé ààrẹ ara ni o lógun sí direct o lówó lọ́wọ́ ni o lákòjọ ni ọmọ bẹ́lọ̀ lásán fún yẹn ni ó lógun kankan tó ṣe náà nísìnyí lara. àìdó ti kùránì tán lójú méjèèjì lójú méjèèjì òun ni kíkà sọ pé a lo ìlànà míì tánàbí fi ń lo kùránì kíkà ni kùránì wà fún kásì máa lo àwọn òfin rẹ̀ kásì tó fi bẹ̀ lọ́wọ́ ọba but pé ká wá lọ hàn án nì ká lọ hàn án kò fi ń dà tó kò sí kíni kò fi ń dà tó but ó fúyẹ́ ó sì kíni ó fúyẹ́ sí ẹni tó ṣe pé ọlọ́ọ̀dì nǹkan míì àbí nǹkan míì ní lọ kà bọ́yọ́ gèdè ní ká àbọ́fọ̀ ní ká nínú rọ̀mọ̀dá yìí nísìn wọ́n kan àkàtún wọ́n fi dá wọn lóhùn wọ́n ń pọ̀fọ̀ ní láwọn àfà wàláì ni ẹ bá wọ́n facebook kọ̀ọ̀kan ẹ máa rí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó bá ni fi dá wọn lóhùn nítorí pé bú àwọn ènìyàn bá wọn jà kí so kéèyàn wá hàn tún yẹn mu ó lóore ju kéèyàn lọ pé sàngó àbí àmọ́ dáta bá lè jìnà sí ẹgbọ́n mi yé pé àwọn àti pé ah, fẹ́ bóyá olóyún ni kò sí rógùn tí ó lò ògùn dókítà ti sùn kò fẹ́ kó chọ́ọ̀kì mú wọn so ó ní òun fẹ́ kọ̀ọ̀kan tó ní kó wọ́n fún un wọ́n sì ran súnmọ́ sàbílà yàsára wọ́n hàn fún un so kò tí ì burú jù tí wọ́n bá tuntun máa fi nǹkan sí ó ti yé àmọ́ tá a bá lè jìnà sí òun ló fi ń dàgùn torí pé kèé sí ìlànà tí ànábì fi kọ́ àtàwọn sọ̀hábà náà lábẹ́rẹ̀ náà tún wá ní pé káwá ní pé a dì í ní tíra àwa hàn sínú tíra àmọ́ wa mú kiri sòyẹn náà ní ó léwu ó léwu a sì rí nínú àwọn àfáà tí wọ́n pè ní ṣíríkù àwọn àfáà mi ò pè ní ṣíríkù wọ́n ní pé torí pé ọ jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run nìkan ló fi sára wọ́n ní wọn kì í ṣe ṣíríkù pé tọ́rọ̀ ọlọ́run bá nìkan bọ́ sí ẹ jẹ́ ká wò aburú mi náà tó wọ̀bì yẹn náà bó ṣe wọ́ ti hàn tú ẹ rí pé hàn tú lónìí wọ́n gbà pé wàhálà dúdú la gbọ́dọ̀ fi hàn àbí ẹ̀kọ́ ni wọ́n sì gbà pé kíní tí wọ́n fi pè ní àtúnyẹ̀ lágbọ́dọ̀ fi hàn bẹ́ẹ̀ sì ni ní mọ́jẹ̀mú tó ti fi kalẹ̀ yẹn ó ti sọ ní nǹkan mi kọ́dà àwọn tó gbàgbé tàbá hàn tán lónìí ó tó foyín sí kálẹ̀ dùn kó lè lọ kó lè ṣiṣẹ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ boyin ní òjò ṣiṣẹ́ àbí láàárẹ̀ sẹ́bí kíní ìbàjẹ́ ìgbàgbọ́ yẹn ti ń dàrú ó ti tó wíìkì kùránì gàgà fún rẹ̀ so ó túmọ̀ sí pé aburú tí ọmọ ti bẹ̀ wọlé nù wọ́n ká ní pé anything ló fi hàn kó lè fi mí ó lè fi ránṣẹ́ ní inú abọ́ ó bá ràn ohun ránṣẹ́ inú pépà tó bá tọ̀nà pé àwọn tó wà lára rẹ̀ ní símọ́ anything ló lè ránṣẹ́ bọ́ látara pé kíní yìí sí lànà kò ní sí tí ó gáìdì wa kálukọ́ mọ̀ sí tó fẹ́ ni tí wọ́n rí tí ó gáìdì wọn fún gan wọ́n ń sí tó fẹ́ bẹ́ẹ̀ kátó wá ní tí èsì kí ńlá làwọn afáàfin ẹ̀jìnà sí ló fi ń dáa jùlọ bẹ́ẹ̀ náà ni káwá hàn kálá hàn kòránì lásán fájà sínú pépà lásán àfisára àbíkọ́ jẹ́ sọ fún wa àbíkúrì sí yìí tí ànábì ni a máa kà fún sọ àfisára náà so ara àfàtà ní ṣeréko ni tí wọ́n sì ní ẹ̀rí ara àfàtà sì sọ pé wọ́n fojú òpin pàtó ibi koran lásán ni kàkà mi ò sí ń bẹ̀ wọ́n ní kò sí tó burú bẹ̀ but àwọn tí wọ́n ní pé kò sí tó burú bẹ̀ yẹn ni wọn ò rọ́gbọ́n tó fẹ́ dá láti fi kó àwọn kàkà kó ń bẹ̀ torí pé àwọn èèyàn pa àwọn padà nǹkan míì lábẹ́ ó fi dá abé kéèyàn fẹ́ kàn ní ọ̀dà torí pé inú kí làwọn èèyàn sí bẹ́ẹ̀ nísìnyí pé àwọn èèyàn hàn kòránì lóòótọ́ wọn wà tún láwọn ní gàrí tíra wọn ní gàrí kíni gàrí tíra ó ti yé ó lè jẹ́ gbé ni wọ́n fi síbẹ̀ àbẹ́ẹ̀mọ̀ bẹ́ẹ̀ ni ó lè jẹ́ gbé ni wọ́n di wọ́n tún wá ní tẹ́bá fẹ́ di náà ni kò ní ìdíkẹ́ ìdí lásán ẹgbọ́rọ̀ fún dúdú àti funfun di kó tó ṣiṣẹ́ èmi òwú funfun lásán èmi òwú dúdú lásán ṣe bí ọkàn ní kò di kó fi sára kó fi rà ní kò ní ìdíkó fi yẹn kan di ní àkófi sínú ara dàrẹ́tì èmi òun lọ sọ́sọ́ sálángá èmi òun lọ sọ́sọ́ sódò eléyìí ní so túmọ̀ pé èèyàn ti padà kílẹ̀ lẹ́bọ̀ pápá jùlọ lọ sọ̀rọ̀ ọlọ́wọ́n ba sínú sálángá pàápọ̀ ọlọ́wọ́n ba kó tó di pé ó ṣiṣẹ́ láàárẹ̀ ó tọ́tù rà rí kan sí wọ́n ní ẹ̀tọ́ lọ́bídà kan lè lérí kó tó ṣiṣẹ́ ṣe kó rí bẹ́ẹ̀ ẹjá wòwò náà torí tọ́lọ́hùn òdodo la fẹ́ ká tẹ̀lé o kì í sọ̀rọ̀ àfàkàn la fẹ́ ká tẹ̀lé o ọ̀rọ̀ yìí tó bá ti rí pé kò jọmọ́ tọ́lọ́hùn bàtà náà bí kò gbà dànù flọ́ṣẹ̀ dànù fọmátì dànù náà gbárí àmọ́ bá ti jẹ́ tọ́lọ́hùn tàná bí síkẹ́ni àwọn tó ti yé wọ́n àwọn tí wọ́n lo nǹkan mi tọ́jẹ́ tẹ bọ́ ni tí wọ́n lo ati mi ati mi ni àrìjànú ní bá ṣiṣẹ́ ẹ̀wọ̀n dẹ́gbẹ̀ láti mi o ti lò ó rí àbí so àrìjànú ní bá ṣiṣẹ́ so wọ́n kàn ya àwọn kankan síbẹ̀ báyìí tí ò ní jọra wọn tí ò ní túmọ̀ tẹ́ẹ̀ ní rí ká àbí kí wọ́n yí àwọn one two kan àwọn kankan tí ò yọra wọn tí wọ́n yà so àwọn afáwa ni pé ìsáàbù so tí wọ́n yà síbẹ̀ so àwọn kan yẹn ní tí wọ́n bá yà ẹni tó di irú yẹn sára ẹgbọ́n mi àtẹni tó di pàró gangan sára tóun náà pè ní kíní so àtẹni tó jẹ́ kí tọ́lọ́wọ́n ọba ló di sára ànímọ́ yàtọ̀ yóò rújú lọ́wọ́ wa àbí kò ní rújú àbúrú kan ní kátó aláàbí sọ fún wa pé má ta alákọ̀tẹ̀ mímá fakọ̀dẹ̀ aṣaraka má ta alákọ̀tẹ̀ mímá fakọ̀dẹ̀ aṣaraka anábì ní gbogbo ẹni tó bá so nǹkan mára láti fi wá sọ ọ́ anábì ló ti sọ ẹbọ tó bá sọ so tó lọ sọ kùránì náà mọ́ra ni àbò sọ mọ́nu mọ́tò so o mú àyà kan o ha bẹ́ẹ̀ ó túmọ̀ pé anábì ní nǹkan kan tó bá ti sọ mọ́ra ó ti sọ ẹbọ bẹ́ẹ̀ dẹ̀ ni ibi tá burú kí níyẹn wà náà ni pé ìrújú àkọ́kọ́ kásẹ̀ ní kùránì lásán lọ bá lò ìrújú wa mẹ ẹkẹjì ní pé ọkùnrin ọmọ lọ ara nǹkan yẹn lẹ́ẹ̀mẹwàá kò ní lọ́dọ̀ ọlọ́wọ́n ọba so kálọ̀ bá bẹ lọ́wọ́n ọba dàrẹ́tì ni sọmọ pé ọ̀dọ̀ rẹ lọ́dọ̀ ọlọ́kùnrin ọmọ but kíní tó mú lọ́wọ́ yẹn tó dì sára yẹn ọkùnrin ọmọ lọ rẹ̀ lẹ́ níjọ́ tó bá mú kó ń lé àbọ̀ òfin sínú mọ́tò ẹ̀rọ ọmọ bọ̀ kúrán náà ló sì dì síbẹ̀. tọ́ padà ọ̀la ẹ̀ ẹwà àwọn burú tó wà mẹ́ torí ẹ̀ ni pé kò dáa kí o jìnnà sí ní tó bá lẹ́sìn sí tó bá fẹ́ tẹ̀lé kúrán ni o tó bá kọ́ fẹ́ tẹ̀lé fẹ́nu ara tó sì fẹ́ tẹ̀lé pé ní táwọn afá wa ń se ní ní táwọn afá rẹ̀ ń se kọ́ o lè má yí àfá rẹ̀ kọ́ lọ́wọ́ fún sàkóríjì fún àmọ́ ìwọ tó bá ti yí ọ àbí torí ibi tó ti gbọ́ ọyé tọ́wá lónìí lọ́bẹ̀ ó síra rẹ̀ nù o tó bá ti ríbi tó nínú tí èèyàn máa fi ń takọ kòránì ni pé kéèyàn oríbi tí èèyàn ti máa gbọ́ mọ̀nà kéèyàn máa lọ̀bẹ̀ kọ́ ní kí n bá gbé ọkọ̀ sábúrú lémi lérí aburú ń bẹ o tó bá yẹ kó lọbi tó ti yẹ kó lọ kọ́sẹ́ tó iṣẹ́ tó fi ro oúnjẹ jẹ tó fi bọ́ ara ilé rẹ tó bá lọ iṣẹ́ ńbẹ tó wáṣẹ lọ síbẹ̀ tó bí bá pa àwọn ará ilé rẹ ọlọ́run bọ̀ wí. àmọ́ tó bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn rẹ ní ọlọ dààmú lọ wà ibi tó bá ti yẹ kó o ti rẹ́kọ̀ọ́ ẹ̀sìn kan ọlọ máa lọ bẹ̀ kó o fi rí i kájà wà lọ lọ ọlọ́run ní ọgbọ́ yé ìyá báàbù mi nù ọ̀rọ̀ mi nìyí hùn àmọ́ ọlọ́run ní lọ pé torí ìgbà kó ti gbọ́ kòkó ní dé wọlé mi lérí àwàláì irú àwọn nínú àwọn tó máa ń sọ pé wọ́n ṣe kófóró àwọn làwọn tí wọ́n bá rí tí wọ́n ti gbọ́rọ̀ ọlọ́run bá tí wọ́n lọ gbọ́ ńbẹ ara ìran kófóró kan ni kófóró lè ìrọ́ọ̀dì pé èèyàn gúnrí kò ń bi ọ̀rọ̀ ọlọ́run ọba kọ́lọ́mọ́jà jẹ́ kẹfẹ́ rí o so Question, last question. Last question. Ó dà àwọn obìnrin. Ẹ̀fọ́kùnrin gbà ẹ̀fọ́kùnrin tí ó bìnrin àwàtẹ́. Ẹni yìí lóhun fẹ́ béèrè, ó yá béèrè. Àríkọ̀sọ́. jẹ́ pé èèyàn tó bẹ̀ kí ni kí ni kíyàn lè kí ni téèyàn bá kí wọn bẹ ṣé èèyàn lè ó ṣe dédé pé ọlọ́run bá ní àbí báwo ìbéèrè tó bẹ bí rèé. irun irun ní májẹ̀mú ó sì ní. ó ní májẹ̀mú ó sì láwọn nǹkan tó jẹ́ ọ̀nà èèyàn rẹ̀ ó sì lórígun lára májẹ̀mú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ májẹ̀mú ni n ti máa síwájú nǹkan téèyàn fẹ́ lo májẹ̀mú yẹn fún ni ẹ gbọ́ mi lápèjúwe nísìn ẹni tí ó jẹ́ pẹ́sidẹ́ǹtì mss májẹ̀mú rẹ̀ ní kọ́kọ́rọ̀ jẹ́ ọmọ kínni student nínú skul yẹn tí ó sì jẹ́ pé old student kọ́ o new student nínú àwọn tó jẹ́ kí wọ́n sì ń bẹ̀ ń bẹ̀ tán present lọ́wọ́ àbí mọ́jẹ̀mú nìyẹn tó bá bílẹ̀ ti parí ọdún rẹ̀ tó ti ló fọ́yẹ̀ sí rẹ̀ pé kọ́ sí kí ni ọba àmọ́ ṣe jù bẹ́ẹ̀ lọ máa lọ ni bẹ́ẹ̀ náà ni irun ni ó ní mọ́jẹ̀mú rẹ̀ nínú mọ́jẹ̀mú rẹ̀ ni pé agọ̀rọ̀ sàlù alákọ̀lọ́hún tó gbà nínú mọ́jẹ̀mú rẹ̀ ni pé agọ̀dọ̀ bo òhò ara wa kọ́lọ́hún tó gbà tọkùnrin bá fẹ́ kírun òótọ́ gbọ́dọ̀ bò lórí irun kọ́lọ́run tó gbà rẹ̀ ni pé kó bo láti bi ìdodo rẹ̀ síbi erékùn rẹ̀ so tó bá ti bo láti ìdodo sí orúkùn rẹ̀ tó bá ró aṣọ lápèjúwe tó bá fi kírun tó ró aṣọ mọ́ igbá àyàbá yìí tó wá bo orúkùn rẹ̀ ó nírun àmọ́ tó dáa jù ni pé tó dáa sí kan bẹ́ẹ̀ sọ pé ká ní kankan ní èjìká wa pé kò dáa tó ó dáa kó ṣe kí ni kọ́ wọ́n tó tún dàbí singlẹ́tì àbí kọ́ jẹ́ pé kọ́ pàkájà àṣọ́bá àṣẹ mẹ́rin pàkájà àṣọ́bá bá ṣe kí ni tàbá lọ sí hajj ẹgbẹ́ tàbá lọ sí hajj rọ́sọ́lámọ̀ láàrò ó ti yé a sì pàkájà àṣọ́bá kírun lọ gbogbo ikùn abáyé ló ṣe kí ni ní ọyọ ọlẹ ẹgbẹ kun wa ní ọyọ ọlẹ a sì ń kírun so owó tọkùnrin nu owó tóbìnrin gbogbo ara rẹ except ojú àti ọrùn ọwọ rẹ obìnrin ọgbọrọ kírun kí fútù rẹ ọyọ ọlẹ obìnrin ọgbọrọ kírun kí ìgúnpá rẹ báyìí gbogbo ìbàyìí kọyọ ọlẹ̀ bèlè tà sí ẹsẹ̀ ká tó wá sọ pé ìtàn sotiye tó bá ti kírun bẹ́ẹ̀ ni ó ti kò fọ̀fíìlì mọ́jẹ̀mú nìyẹn kò nírun ló fi jẹ́ pé ó bá lọ kírun ní kìtìkọ́ wa sòkòtò lọ ló fi kírun tó bá kọ́ bá tiẹ̀ wọ sòkòtò ní tòótì lágbára kan máa wọ aṣọ gidi ó wá èrò tó balẹ̀ dáadáa ó ti fi sínú báàgì rẹ̀ sotí ó rò mọ́ra tí ó kọ́fà gbogbo ẹsẹ̀ rẹ̀ tó bá dẹ̀ wo aṣọ tí ó jù báyìí lọ bí jọ́mpà tí ó jù báyìí lọ tí ó jù báyìí lọ tí ó tún jù báyìí lọ ní kíní rẹ ọ wà bí ìjáàbù tó bá ti fẹ́ kírun tó ara yọnu báàgì rẹ títí tẹ́sìn ó fi rọrùn fún ọ jù bẹ́ẹ̀ lọ so gbogbo àwọn ẹ̀rá yàbò kébù jàbù tó fi ń kírun yẹn tí ọwọ́ rẹ̀ ò ní bò tán tó ti yẹ ò pé mọ́jẹ̀ mú un èèyàn lè nírun ẹ̀rí pé téèyàn bá sálọ àlá só nírun wọ́n yẹ kọ́ gbọ́ yín náà pé téèyàn bá bo ara rẹ̀ tọ́lọ̀ ìbá tọ́lọ̀ máa ní kó bò kò nírun tọkùnrin lásọ yẹn tọkùnrin bá wọ pàǹtì látó fi kírun kò nírun kò tiye obìnrin náà sì ní tóun bá wọ àwọn tí ó wọ tí ò bá bo gbogbo ara rẹ kòun náà nírun nínú ẹ̀ náà ni kakọ̀ fi sí kíbla tíyẹn bá kọ sí kíbla ní láì ṣe pé ó ṣe mistake ó ti yé láì ṣe pé kọ̀ mọ̀ tó bá mọ̀ tí wọ́n sọ fún un ní kò nírun tó bá yọ sí kíbla torí pé mọ́jẹ̀ mú un ni ó ti yé nísìnyí ọlọ́ni gbogbo bí tẹ bá wà ẹ̀sìn kínní fọwọ́lò ojú akún kìbálà mọ́ṣẹ̀lẹ̀kẹ̀ àrọ̀ ẹ̀fẹ́sì kínní ẹ̀kẹ́ kíkébìlà ẹ̀kẹ́ sí so náà bàbá tí ọba wa kọjú síbẹ̀ àwọn bàbá tí wọn kọjú síbẹ̀ torí wọn ṣe mísíkì mọ́ṣáláṣí wọn ẹ ṣàlàyé fún wọn ní gbogbo ọ̀nà tó ń fi gbọ́ yé tọ́lọ́n bá ní òun òṣìṣẹ́ láti fún wọn mọ̀nà kọ́lọ́n kò fẹ́ nìkan kan wá mọ̀nà bóyá lápèjúwe ní sùn tàbá wo kíbla wa ọkàn ara bẹ́ǹdì díẹ̀ báyìí ọkàn ara bẹ́ǹdì díẹ̀ báyìí ni so bí tó bọ́ra bẹ́ǹdì díẹ̀ báyìí kò túmọ̀ sẹ́gbẹ́ yìí ẹgbẹ́ yìí tí mọ́sálásí fèsì tẹ́lẹ̀ kò túmọ̀ sí pé kò fèsì kíbla torí pé kíbla ní sin tí sábà máa ń fẹ́ dáadáa ni ẹgbẹ́ báyìí ń gbà mí ò tí kò fẹ́ kó ti tó bọ́ báyìí kò mí ni pé àti kò ní kíni àti kò ń kíbla ni nígbà mí àyàfi tó bá yẹ pé dàrẹ́sà kíbla ní báyìí ló fi wá lójú méjèèjì nígbà tá a wò kò fi wá báyìí ní nàìjíríà nísìn kíbla wa nísìn ní sábà máa ń wà níbi tóun bá ti ń yọ ibi tóun bá ti wá ń yọ yìí sábà máa ń já pé ní òun máa wà ní apá ráìtì wa kíbla a máa fẹ̀ wá sápá left tó bá jẹ́ pé ibi tí mọ́láṣí yìí náà wà ní ó fi sápá left síbi tí òun ti ń yọ ó ti yé nísìn apá left síbi tí òun ti ń yọ báyìí òrùn máa ń yọ bí agogo mẹ́ta ní ọ̀nà mẹ́ta lágbègbè kan náà ọ̀nà mẹ́ta lágbègbè kan náà ẹni pé direction ibì kan náà ọ̀nà mẹ́ta ní ti máa ń yọ lágbègbè kan náà so asa àti pé òrùn yẹn fì sí kíni apó òsì apó ọ̀tún ní kílò àfisà apó òsì so mọ́lásì yẹn wá ní bàtà wá wo kíní kíbla finder yẹn ni so direction ibi tó ń máa mú direct kàrẹ́rẹ́ kábà ni ó mú direct gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe so ó túmọ̀ ká àwọn ẹgbẹgbẹ́ rẹ̀ náà ni kò túmọ̀ sí pé ẹ̀gẹ́tẹ̀ bọ̀ káwá nísìn kíbla ibà ìlọ́yẹ kí kí direction yẹn wà kíbla sì mú ibà tó yẹ kí ibà ìlọ́yẹ ká wà àmọ́ mọ́sálásí wà báyìí irú yìí wọn lánàá pé kíni àní kírun rárá lẹ́yìn yẹn àfi ká wá bí ẹ̀gbẹ́ yìí báyìí àfi ká wá bí báyìí mo rò pé tí mo sọ yé so ìyẹn ni atúndà ti ní láti ṣe research lérí yẹn náà kó tó di pé á kọ̀ndẹ́mù tanyanyan so tí wọn bá tabá jáde pé kíní yìí ò ṣe ni ká lọ mọ́tíláṣí mi ká máa lọ kírun ọlọ́run ọgbà ìrún fún wa. So Allah ta'ala wa to the end of uh, today's program. No. I would like to call upon our uh, chairman of the Muslim community to come and give us uh, a word of advice. The person of